رمضان التوبة والصدق رمضان الهمة والسبق dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé lórí ètò ètò yín reviving the human half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ṣẹ́jú abẹ́lẹ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́máṣá yìí yóò ṣàǹfààní fẹ́nìkọ̀ọ̀kan wa nǹkan táwọn agbéyẹ̀wò lè ní lórí ètò wa òun náà ni importance of Ramadan báwo ni Ramadan àwẹ̀ Ramadan báwo ló yẹ pàtàkì tó nínú ìgbésí ayé àwa mùsùlùmí àwọn tó máa bá agbélé yẹ̀wò àwọn náà ni Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede hariza ulawu ta'ala wara'au bismillah falyatafaddal mashkura. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa allah alladhi kataba ala ummati muhammad sallallahu alayhi wa sallam as-siyama ọba tí ó ṣe lọ́rọ̀ àyàn lérí àlòmà níbùwà Muhammad ipe ká máa gbààwẹ̀ Ramadan síyàmà Ramadan ọba ìlọba tí a dúpẹ́ fún lérí àwọn àánú tó ṣe fún wa nínú àánú tọ́lọ̀ ń ṣe fáwà àlòmà òun náà ni ààwẹ̀ tọ́lọ̀ ń fi sínú ìjọsìn fún wa kálíbà rí orí ayé ń bẹ àti orí àlìkìyàmà ọba tó wá ní kí Ramadan náà kó bá wa láyé kó bá wa láyé kó bá wa láyé wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o àbí Allah pẹ̀lú agbára rẹ̀ èmi tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ni kọ́lọ́mọ́sàjọ́ parí ẹ̀ kọ́lọ́mọ́ wa ṣe tọdún ní àgbàmọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nabi wa muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọ́ba gbogbo àwọn ará lẹ̀ pátá láìyọ nìkan lẹ̀ kó sì bá gbogbo àwọn sàhábà rẹ̀ pátápátá láìyọ nìkan lẹ̀ nínú wọn. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa èyí tí yá fi bá ní sọ̀rọ̀ òun náà ni ahamiyatu sawmi ramadan ààwẹ̀ Ramadan báwo ló ṣe pàtàkì tó nínú sẹ̀mí àwa mùsùlùmí importance of Ramadan bó Ramadan ṣe pàtàkì tó nínú ẹ̀sìn wa ṣáàrù Ramadan ṣáàrù mubarak èyí máa yá mi ẹ̀jẹ̀ máa dúpẹ́ sẹ́rí oṣù tọ́lọ́wọ́n bá láàánú kọ́ bá wa láyé yìí oṣù tọ́lọ́wọ́n fi àlùbáríkà síbẹ̀ púpọ̀ ni ọlọ́run fòrè síbẹ̀ wà sayyidu shuhur gbogbo oṣù méjèèjì láti ọlọ́run bá láàánú kọ́ máa bá wa láyé òun lọ́lọ́lájú ọlọ́lájú oṣù mọ́kànlá tó kù lọ wa mawsimul khairati gbogbo àwọn dáadáa dáadáa téèyàn máa ń rí nílé ayé àtijọ́ àlùkìyàmọ̀ ọlọ́run fi sínú Ramadan oṣù ẹ̀sìn ni oṣù tọ́lọ́run yà sọ́tọ̀ fún dáadáa ni wal ihsan wa ahmiyatuhu tatajalla fima yali a máa wá máa pàtàkì àwọn Ramadan pẹ̀lú àwọn nǹkan tá a fẹ́ kà yín alákọ̀ọ́kọ́ sọ́mu Ramadan rabi'u arkanil Islam àwọn Ramadan pàtàkì débi pé ọlọ́run bá Allah fi ṣe ọ̀kan nínú àwọn òpó islam tó gbé islam lọ́wọ́ ìtumọ̀ ni pé sọ́ọ̀mù ramadan wọ islamuk islam tó lọ fẹ́ ṣe láyé tó wáyé tó lọ́n pọ̀ láṣẹ kó sí tó sì ní kọ́ mọ́sẹ̀sì mi lẹ́yìn islam sórí ẹ̀sìn islam yẹn nínú àwọn òpó tó gbé dú òun náà làwẹ̀ ramadan anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni bóni yàrá islam ala anabi ni wọ́n ma ẹ̀sìn islam lérí òpó márùn-ún ànábì dakọ níbẹ̀ ó ní wasọ́wọ́mi Ramadan Ramadan náà jẹ́ kan nínú àwọn òpó náà òpó ẹ̀sìn ni ìsúnmọ́ ẹni pé ní bá ti pè mùsùlùmí ó gba àwẹ̀ Ramadan ọlọ́run ọba aláàtọ́ wa ní ká máa rí gbà àárẹ̀ sì ń ṣe nìyẹn ọlọ́run àdúpẹ́ o ó pàtàkì débi pé ẹni tí ó bá ṣe olùmọ̀dé kèfèrí àmọ́ ìsìláàmù rẹ̀ ò pé yọmọ wa retí ìdájọ́ ọlọ́run tó bá dojú àlìkìyàmù ìsìláàmù tọ́lọ̀ ní kọ́ wá sí láyé kó gba wà ń bẹ̀ ká máa gba ọ wà nínú pa ǹjẹ́ mùsùlùmí ìmá jẹ́ mùsùlùmí ò lè pé àfi pẹ̀lú àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì faradallahu siyama ramadan ala kulli mumini kọ́ọ̀dìrì báàlìgì àákìlì mukim ọlọ́run ṣe ní dandan ó ṣe ní dandan àwọn nǹkan kan bẹ ní islam tó dé pé téèyàn bá ṣe yọgbà ládá tí ó bá ṣe kò lẹ́sẹ̀ bíi ti ramadan kọ́ tó bá gba ramadan tó sì lágbára àti gbà á ẹlẹ́sẹ̀ ni ó torí pé dandan ni lérí rẹ̀ gbogbo tó bá ti gbà lọ́n gbọ́ tó sì lágbára tó ti dàgbà tó ti bàlágà tó ní làákàyè tí ò sì sí rìn àjò tí ò sì lérí àárẹ̀ tí ọmọ sì ń kọ́ sùn lọ́wọ́ tí ò sì máa bẹ nínú ẹni tó jẹ́ pé èdè ẹ̀bí máa sì ń dà lára ẹ̀ ọ̀ràn èèyàn ní fún kó ọlọ́run ní dandan ní kó gbààwẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní yá ayyuhalladhina amanu ọlọ́run bá ní mo pé gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ kutiba alaykumus siyam ay furida alaykumus siyam ọlọ́wọ́n bá ní wọ́n ti ṣe ní dandan fún yín kẹgbà rẹ̀ ta ló ṣe ní dandan Allah náà ló ṣe nǹkan bẹ́ẹ̀ kama kutiba ala alladhina min qablikum ọlọ́wọ́n bá ní bá a ṣe ṣàwọ̀ yìí lọ́rùn àyàn lérí gbogbo àwọn ẹni tó ti kọjá náà nu tẹ̀lé wọ́n fẹ́ ju àwọn ẹni tó kọjá ẹ̀yà àgbàwẹ̀ aṣàwẹ̀ lọ́rọ̀ yẹn lérí gbogbo yín kìí sẹ́yìn nìkan ọlọ́run ọba àwọn tó kọjá náà àwọn anábẹ́ àtàwọn ẹni eré gbogbo wọn lánìkan gbà wẹ̀ da'allakum tattaqun ní káyẹ̀ bá lékún níbẹ̀rù ọlọ́run suratul baqara quran 2, verse 183. eighty three ẹ̀yọ́ mayami ẹ̀ ajẹ́ pé ramadan dandan ni ó pàtàkì nínú sẹ̀mí wa ẹni tó ṣe ń dandan lọ́lọ́run ibi tọ́lọ́run ti compulsory ramadan òun náà ni aya tí mo dárúkọ yẹn àti sura tí mo dárúkọ ẹlẹ́ẹ̀kẹta min ahmiyati sọ́mi ramadan sọ́mi ramadan azimun lidhalika unzila il-Qur'an oṣù náà tóbi débi pé nígbà ọlọ́run ọba aláàfẹ́ Qur'an tó ọlọ́wọ́n bá sọ kùránì tó tóbi kalẹ̀ nínú oṣù tó tóbi unzila fi kùránì al-azim fi shahar al-azim fi shahar al-azim ọlọ́wọ́n bá aláṣọ alukùránì kalẹ̀ nínú oṣù tó tóbi torí pé alukùránì náà tóbi ọlọ́wọ́n bá ní shahru ramadan ọlọ́wọ́n bá ní oṣù ramadan alladhi unzila fihi al-kùránì nínú ẹ̀ láṣọ alukùránì kalẹ̀ hudan linnas máa jẹ́ ìmọ̀nà fún àwọn ọmọ èèyàn lápapọ̀ kó máa jẹ́ guide ìtọ́sọ́nà káfí mọ̀ yàtọ̀ láàrin orí ibú àtoríire guide ìtọ́sọ́nà tí ó jẹ́ àmọ̀ yàtọ̀ láàrin igbó àti ojú ọ̀nà wa bayyinatin minal huda wal furqan ọlọ́run ọba ní alukur'an a fi àlàyé síbẹ̀ àlàyé tí ó yé yékéyéké tó jẹ́ pé kò sí nǹkan kan tá tún máa wá tí ó sọ wá dọ lóríire àbí nǹkan kan tá máa sá fún tí ó sọ wá di olórí burúkú tọ́lọ́hún ti sọ sínú Al-Qur'ani Karim ìmọ̀nà wà ń bẹ̀ lẹ́yìn náà wal Furqan ọlọ́wọ́n bá ní Qur'ani ni òní wọn máa ṣe òpinya láàrin ọ̀nà àmà àtànù ni wọn máa ṣe òpinya láàrin dúdú àti funfun tẹ́ẹ̀fì mọ̀ pé ah, eléyìí da eléyìí ọ̀dà eléyìí da eléyìí ọ̀dà Qur'ani wọn máa júwe torí ẹ̀ ni wọ́n fi sọ ní Al-Furqan Suratul Baqara àyà one eighty five lọ́wà Ramadan tóbi ọ́ pàtàkì torí ẹ̀rọ lọ́wọ́n fi sọ Kùránì kalẹ̀ ńbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin fi ihda layali shahri Ramadan Laylatul Qadr nínú àwọn òru tó wà nínú oṣù Ramadan ọlọ́run fi òru kan síbẹ̀ tí wọ́n ń pè ní òru Laylatul Qadr Laylatul Ibada òru ìjọsìn ni al-ibada fiha mithlu ibadati alif shahr ẹni bá sin ọlọ́run ọba nínú òru yẹn òru kan náà ni ó nínú Ramadan táwì ẹni bá sin ọlọ́run ọba nínú òru yẹn àáfùn ní ládàá tó sin ọlọ́run ọba lẹ́gbẹ̀rún oṣù lẹ́yìn náà ọlọ́run ọba ní Laylatul Qadri ọlọ́run ọba ní òru Laylatul Qadri khayrun min alfi shahr ọlọ́run ọba ní ìbáàdà tá a bá ṣe ń bẹ̀ ó lóore ju ìbáàdà téèyàn bá ṣe fún ẹgbẹ̀rún oṣù lọ tóun ò ní Laylatul Qadri nù ẹ̀ máa ya òru yìí ọlọ́run fi síbi kankan àfinú oṣù Ramadan òru Laylatul Qadri tí a wí yìí ọlọ́run ọba aláàfin sínú oṣù Ramadan nínú rọmọdán lọ́lọ́run ọba aláàmà ní káwọn màláìka ọkọ̀ àkọọ́lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́dún nínú dáadáa àbí nínú aburú tí ó ṣẹlẹ̀ sẹ́dá tó jẹ́ pé kò ní yẹ kò ní yẹ lérí ẹ̀dá wọ́n ní àkọọ́lẹ̀ ọdọọdún tọ́lọ́run ọba aláàmà ní káwọn màláìka ọkọ̀ nínú oṣù yìí ni wọ́n kọ́ ò ẹ̀yàn máa yá mi. ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó sọ nínú hadith kan ànábì ní lillahi fihi layla ànábì ní ọlọ́run ọba aláà ó fi òru kan sínú oṣù ramadan khayru min alfi shahar ìjọsìn tẹ́yìn bá ṣe nínú òru yẹn ó lóore ju ìjọsìn tẹ́yìn bá ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ mani hurrima khayruha faqad hurrim anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni gbogbo ẹni tí wọ́n bá ṣe òru náà léèwọ̀ fún bóyá kò bá aláyé àbí kò dìde àbó dìde ọ̀tọ̀ ni tán ní kò ṣe ọ̀tọ̀ ni tí ń ṣe kò sáà láǹfààní láti ṣe tó yẹ kó ṣe lóru náà faqad hurrim anabi ni orí tó pọ̀ fún tọ̀ orí bọ́ fún ẹja máa dúpẹ́ pẹ́lú ọ̀ní kí ramadan ọba wa láyé àwa bẹ́ẹ̀ lọ́hùn òru náà kọ́lọ́ mọ́sàfẹ́mi àtẹ́sùn àwọn tí ó dìde mẹ́ẹ̀ nínú tá a fi máa pàtàkì oṣù Ramadan òun náà ni pé òru yẹ òun ni wọ́n kọ kádàrá ọdún fi ha yòfòrọ́kù kúlù amúrin hakim ọlọ́run ọba ní nínú òru yẹn òun náà ni àyànjú gbogbo àlámàrí ẹni kọ̀ọ̀kan gbogbo tí ó ṣẹlẹ̀ àṣẹ ọlọ́run ọba lérí kálukú bí mo ṣe fẹ́ ọlọ́run lérí kálukú yípo ọdún kan wọ́n ní nínú òru yẹn lọ́lọ́run ọba aláwọ̀ kọ kádàrá sọ́tù dùkán ayẹlẹ́ kẹrin lọ́wọ́ òmí ní ahamiya ti sọ́mi Ramadan nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé Ramadan pàtàkì wọ́n ní àwẹ̀ Ramadan ládàtí èèyàn gbà lérí àwẹ̀ ọlọ́run ọba aláwùjọ yé wa ọlọ́run sọ fún wa ọlọ́run ní ládàá náà pọ̀ òun nìkan náà lòun sì mọ̀ òun sì sọ fẹ́ nìkankan gbogbo àwọn sí ẹ̀rí mi ta bá ṣe ọlọ́run ọba aláàánú tẹ bá ṣe léyìí ẹgbàá ládàá mẹ́wàá tẹ bá ṣe léyìí ẹgbàá ládàá ọgọ́rùn-ún méje àmọ́ àwẹ̀ àtàwọn mọ̀ pé àwẹ̀ pàtàkì wọ́n ní Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní kullu amali bun adama la gbogbo iṣẹ́ tó mà nábì adama bá ṣe òun ló ní yọgbà ládàá ẹ̀ illa suyama lẹ́yìn àwẹ̀ fa inna wuli èmi ọlọ́wọ́n bá mọ́ làwẹ̀ wa ana ajzi bi èmi ní wàá san ẹ̀san fáláwẹ̀ fẹ́ni kankan ò sì mọ bẹ́sẹ̀ náà ṣe tó lẹ́yìn èmi ọlọ́wọ́n wọ́n ní torí pé wal ikhlasu sirrun bayna al-abdi wa rabbihi wọ́n ní torí pé tá a bá ń àmọ́ rántí ọlọ́run lẹ́yìn náà a máa ń gbà pé bá ń rí wa ní gbogbo a bá wà a máa ní ìkìláàsì sincerity wa nínú àwẹ̀ máa ń lágbára látara pé àní jẹ àní mu ní kọ̀rọ̀ tá a sì mọ̀ pé nìkan kan rí wa lẹ́yìn ọlọ́ kò ní sí kárí níbẹ̀ torí ọlọ́run ọba làá fi tó bá jẹ́ pé torí ni bẹ́ẹ̀ bá jẹun ní kọ̀rọ̀ ẹnìkan ò ní mà bẹ́ẹ̀ bá mu kọ̀rọ̀ ẹnìkan ò ní mà á wà ní kọ̀rọ̀ àti lè jẹ àní lè mu àní súnmọ́ àwọn ẹlẹ́tọ̀ wa lọ́sàn-án Ramadan látara pé àáfin bẹ̀rù ọlọ́run látara pé àgbàpọ̀ ọlọ́run bá ń rí wa látara pé àgbà pé níta ń ṣe à ń ṣe torí ọlọ́run torí ọlọ́run ọba aláàfin ya àwẹ̀ sọ́tọ̀ pé àwẹ̀ ìfàyè náà wò lì èmi mo ní wà á ní àjẹsí ibì èmi ní wàá sanyín lẹ́sàn-án ládàá àwẹ̀ kò wá sẹ́nìkan tó mọ bí ládàá náà ṣe tó lẹ́yìn ọlọ́run ọba wa òmìnira hamiya ti sọ́mi Ramadan nínú àwọn pàtàkì àwẹ̀ Ramadan ẹ̀ eh, anna yutahiru nafsa yuzakiha bitakwa Allah azza wa jal àwẹ̀ yóò máa mọ́ ẹ̀mí wa yóò máa fọ ẹ̀mí wa mọ́ kúrò níbi àwọn ìdọ̀tí ìdọ̀tí ẹbọ ìdọ̀tí ẹ̀ṣẹ̀ lẹ́yìn náà àwọn ìwàkiwà tí máa wá sí wa lẹ́mìí tá a bá ti ń gbà àwẹ̀ ọlọ́run ọba aláwọ̀ máa fi àwẹ̀ mú àwọn ìwàkiwà yìí kúrò lọ́kàn wa èròkèrò àwọn àdéhọ́kàn tí ó da ọlọ́run máa fàwẹ̀ mú kúrò ọlọ́run ní yá ayọ̀ lèdí na àmọ̀nù ọlọ́run ní olùgbàgbọ́ òdodo kútìbà alaykum siyam mo ṣe àwẹ̀ lọ́ranyàn fún yín kama kútìbà ala alladhina min qablikum gẹ́gẹ́ bí mo ṣe ṣe lọ́ranyàn lédè àwọn tó ṣáwájú yín àwọn náà gbà wẹ̀ ọlọ́run la'allakum tattaqun kẹ́lẹ́ lékún nípa yọ ọlọ́run kẹ́mi yẹn ó lè nípa yọ ọlọ́run kípa yọ ọlọ́run ọkàn nípayọ̀ ọlọ́run ọba wà ní ajẹ́ pé àwẹ̀ ọfẹ́ tún ọkàn sí ọlọ́run ọba aláàkọ́mọ́sà tún wá sí pẹ̀lú àwẹ̀ náà. omi ni ahmiya ti sọ́ọ̀mì rọmọdán nínú àwọn táàfin máa pàtàkì àwẹ̀ rọmọdán òun náà ni pé bí rọmọdán ṣe dé yìí ó dé pẹ̀lú àforíjì ọlọ́run ọlọ́run ọba aláà ó ṣetán láti fẹ̀ríjì wá lérí àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ nínú àwọn oṣù mọ́kànlá tó ti kọjá nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ́jẹ́ gbàǹkọ́gbìn náà ọlọ́run rẹ̀ láti fẹ̀ríjì wá tá a bá ti débẹ̀ mọ́. àdébùwà muhammad sallallahu alayhi wa sallam anábì ni máa ń sọ ọmọ Ramadan ẹni bá gba àwẹ̀ Ramadan ìmáàna wà ti sábà pẹ̀lú gbàgbọ́ ọgbà lẹni tó gbọ́ ọlọ́run gbọ́ ó sì gbà pé ẹ̀san ń bẹ tó ń wọlé lọ́dọ̀ ọlọ́run gúfẹ̀rẹ̀ àlàhù má taqaddama min dhanbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ síwájú ọlọ́run ọba ó sì parẹ́ fún tó bá ti gba àwẹ̀ náà dáadáa anábì ni máa ń kọ́ ọmọ Ramadan bẹ́ẹ̀ bá kí pẹ̀lú gbàgbọ́ àti pẹ̀lú pé retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gúfẹ̀rẹ̀ aláhu máa taqaddama min dhanbi ọlọ́run ọba ní bá ti ń parí inú tàláwì báyìí á sì pa gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké rà á parẹ́ fún Ramadan pàtàkì ẹ̀yọ́ mayami nínú Ramadan láti máa láǹfààní láti máa ṣe kìyàm lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe tán láti ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá Ramadan anabi mukaffiratun lima baynahunna iza jutibatil kaba'ir ànábì ní Ramadan tọdún tó lọ tẹ gbà dáadáa tẹ bá tún gbà tọdún náà dáadáa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ̀ṣẹ̀ láàrin ọdún méjèèjì yẹn ọlọ́run ó sì parí fún yín tẹ́ ẹ̀ bá ti ṣẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́ ẹ̀ bá ti ní ẹ̀ṣẹ̀ ńlá lọ́rùn òun ó sì pa gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n parí fún yín Ramadan ó pàtàkì púpọ̀ nínú sẹ̀mí wa bọ́lá bá ti fẹ́rí jiyàn ọ̀nà ó sì bọ́lá bá ti ṣàforíjì àdúrà gbà bọ́lá bá ti ṣàforíjì ọkàn balẹ̀ bọ́lá bá ti ṣàforíjì ọlọ́run ó fẹ́ràn yàn bẹ́ẹ̀ bá kú lẹ́ni tọ́lọ̀ ń feríjì èèyàn ní rí wàhálà sáré níjọ́ àlùkìyámà ẹnìkan ní wàlùjọ́ náà fẹ́ tọ́lọ̀ ń feríjì ẹja tọrọ àforíjì ní Ramadan kọ́lọ̀ mọ́sá àforíjì ẹni kọ̀ọ̀kan wa nínú àwọn kan tó jẹ́ àmọ̀ pé Ramadan pàtàkì òun náà ni pé Ramadan yu'awwidu as-sa'ima ala anwa'i al-ibadat khilal ash-shahr al-mubarak ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn gbààwẹ̀ tó dé pé ìbádà wa tẹ́lẹ̀ ọmẹ́hẹ àbí ìbádà wa tẹ́lẹ̀ ò nǹkan àbáwá tá à ń ṣe bá ṣe lágbára ọmọ náà nínú Ramadan ìbádà ó tún lékún nínú oṣù alálùbáríkà yìí ni ìbádà wọ́n lékún ìran ọ̀ràn yàn àmọ́ kìíní jẹ̀mọ́ àmọ́ yàn náfìlà kátó kìíní ọ̀ràn yàn àmọ́ dìde lóru àmọ́ sàṣìkàn àmọ́ nàti ọlọ́run àmọ́ ṣe sọ́dákọ̀ àmọ́ ṣe sàárà gbogbo àwọn iṣẹ́ ìbádà wa tá à ń ṣe tẹ́lẹ̀ yóò tún wá lékún sí látara pé oṣù Ramadan dé ó Ramadan الصوم yunakili الجسم من amọ̀rọ́dì alikọ́tìrà wọ́n nínú àwọn táàfù mọ̀ pé Ramadan pàtàkì nínú sẹ̀mí wa òun náà ni pé Ramadan ọ̀ máa fọ ara wa má bí ṣe ń fẹ̀mí wa mọ́ kúrò níbi àwọn àrùn burúkú tó lè ba ọkàn jẹ́ ní àwọn àrùn tó lè ba fòkù jẹ́ àrùn tó lè ba ibi tó ń jẹ máa ń sọ̀kalẹ̀ sí nínú àyà wa àrùn tó lè ba jẹ́ wọ́n ní ìwọ̀wọ̀ sùyà náà tún sànàwìyà wọ́n ní bígbà tó jẹ́ pé a fẹ́ ṣàtúnṣe ara wa látara jíjẹ múmu àjẹlù àjẹkì oṣù kan yẹn àníjẹun tó nǹkan àìjẹun tó nǹkan yẹn ni wọ́n dà gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé asáfíìsì ìbọ́dí ara wa gbogbo ẹni tí máa ń jẹun pọ̀ jù yóò máa sàárẹ̀ púpọ̀ Ramadan oṣù kan ni tó pé ọlọ́run fẹ́ fi sáfíìsì ọkàn wa ọlọ́run fẹ́ sáfíìsì fùkù ara wa ọlọ́run fẹ́ sáfìsì ẹ̀dọ́ wa ọlọ́run fẹ́ sáfìsì ẹ̀jẹ̀ wa ọlọ́run bá àlá ọ fẹ́ ṣe eh, general service fún wa ló fi ní ká máa gba àwẹ̀ nítorí pé àwẹ̀ yìí máa ń fún yàn lálàáfíà ni sùúmù tẹ̀sí o kì í sàdísì o àmọ́rọ̀ tó dáa ni ẹ máa gba àwẹ̀ ẹ máa lálàáfíà àwọn sàyẹ́ntìsì lẹ́yìn wọ́n fìdí ẹ̀ múlẹ̀ yìí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn burúkú tí máa ń fa wàhálà fún ọmọ èèyàn nínú akíyẹmí ara rẹ̀ nítorí àjẹjù ni nítorí àjẹkì ni ẹni tí máa ń lè gba àwẹ̀ láàrin ọ̀sẹ̀ tí ń gba àwẹ̀ láàrin oṣù tí ń gba àwẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún ọlọ́run ọba aláwo fi àwẹ̀ yẹn yóò fi mú àwọn àrùn burúkú tí oúnjẹ ti bí sí la yóò fi mú jáde ẹ̀yọ́ màá yá mi bóyá oṣù ní ríbẹ̀ ọlọ́run wà ń tẹ̀só mu khairu lakum in kuntum ta'lamun ọlọ́run ọba ní tẹ́ bá lè gba àwẹ̀ ẹ̀ rí oore tọ́pọ̀ ń bẹ́ o kì í ṣe oore ọ̀run nìkan ìfún gan orí ayé náà wà ń bẹ iná ni pé àlàáfíà wa yóò tún pọ̀ sí gbogbo àwọn àrùn kárùn àwẹ̀ mú lọ kó nínú ara wa pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa òmìnira àmìjẹ ti sọ́mi rọmọdán nínú tá a fi mọ̀ pé rọmọdán á ọ pàtàkì púpọ̀ òun náà ni pé àlẹ́ ọmọdé tó fi í ka ájì hajja bẹ́ẹ̀ bá rọ́jú tó tó owó jọ tọ́lọ́ ọmọra nínú rọmọdán wọn ní dáadáa bí pàtọ́ lọ ájì náà ni wọ́n fún èyí ò ní kọ́mọ́sí ájì ọ̀ràn yẹn o wọ́n fún ládàá bí pàtọ́ ájì ànábì ní fa ìnàlẹ̀ ọmọdé tó fi í ta àdìlù hajja ànábì ní ẹ̀rí kéèmọ̀ ṣe ọmọra nínú rọmọdán yóò ṣe déédéé ládá tí yọgbà tó bá lọ mọ́kà èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa tí ọba sí rọmọdán ò lè rí déédéé ládá yẹn wàmí ni àmì yẹn ti sọ́nù rọmọdán nínú àwọn àǹfààní tó wà nínú rọmọdán òun náà ni pé yuhasinu akhlaq yóò yọ wá kó nínú àwọn ìwà jàgídíjàgan àwọn ìwà burúkú ká máa búyàn ká máa jà ká máa ṣàbòsí torí pé ní rọmọdán á sì sùúrù gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe tẹ́lẹ̀ á sàkó mẹ́ ọfẹ́ tún wá ṣe ká lè dẹni rẹ ẹni tí ń mutí kò ní mutí má torí ọtí máa ń pààyàn rùn ẹni tí ń ṣe sìnà kò ní ń ṣe sìnà torí pé sìnà ń máa ń ṣokùnfà wàhálà ayé àtọ̀run fún yàn ẹni tí ń wo fíìmù tí ń wo mọ́fíìsì tí ń wo wòkú òkò ní wò ó torí pé ni máa ń sọ̀yàn dídàkúdà ni máa ń jẹ́ kéèyàn ni kéèyàn máa ẹni tí ń gbọ́ gbọ́gbọ́ àwọn gbogbo àwọn olórin ò ní gbogbo àwọn hip hop ni ò ní lọ́dọ̀ wọn ẹ á fún gbogbo àwọn ìgbọ́kúgbọ́ yìí lẹ̀ nítorí pé ìgbọ́kúgbọ́ yẹn ìmọ̀ bọ̀kàn jẹ́ àwa lálàáfíà mi á sùn dáadáa á jí dáadáa wọ́n ní àwẹ̀ ẹ ìmọ̀ mọ́rọ́ kù lọ́kàn yẹn nígbà ọba parọ́ fún dídí oṣù kan nínú àwọn ọlọ́run lè má parọ́ mọ́ ọ̀gbá yẹn olùyẹn jìbìtì nítorí pọ̀ ń gbà wẹ̀ ọlọ́run fi sàánú rẹ̀ tó ní gbà yẹn mọ́ láyé ẹ̀ ó Ramadan àánú ọlọ́run lépa bọ́ tó yẹ kó ní ṣe mọ́tò ìjáde láyé ó mutí lódì oṣù kan ìkankan òṣìṣẹ́ ọ̀fà gbó ọ̀fà wọ́n ní Ramadan bí ṣe ká wa lọ́wọ́ aburú yẹn ọlọ́run lè fi sàánú wa tọ́jẹ́ pé yóò wá dí wa lọ́wọ́ tá a wá ní padà síbi aburú yẹn mọ́ anabi wa muhammad sallallahu anabi ni asawmu junna ayi wikaya anabi ni ẹ̀rí ààwẹ̀ gbígbà anabi ni ìsọ́ni o ọlọ́run fi ń dáàbò bò yín ni o ọlọ́run fi ń dáàbò bò yín níbi àwọn àwàkiwà àwọn ìṣekúṣe àwọn ìsọkúsọ wọ́n yín sábà àdùn àwòkọ̀ tálà kọ́lá anábì ni ẹni tí máa ń gbààwẹ̀ tí wọ́n bá bu àbí wọ́n fẹ́ bá jà falyaqul inni sa'im kọ́ sọ fún yín pé èmi ò ní bú ọ padà èmi ò sì ní jà adégbénu Ramadan àìbú yẹn àyè sí ìjà kẹwàá ti gbé Ramadan wa lọ tán àwa gbé igbá ìbú àbí igbá ìpè àmọ́sípè léèyàn àbí jàgídíjàgá ká máa jà ká máa sọ máa ta àwa gbé padà yọrọ Ramadan fẹ́ kọ́ wa bó ṣe kárí lẹ́yìn Ramadan bá a ṣe nínú Ramadan yẹn bọ́lá ọ̀sẹ̀ fẹ́ kárí lẹ́yìn Ramadan yẹn. anabi ni malam yada qawla zuri ẹni tí o bá fọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀lẹ̀ wala amala bi àtàwọn sẹ́kísẹ́ falaysa lillahi haja fi an yada'a ta'amahu wa sharaba oúnjẹ tó filẹ̀ àtomi tó filẹ̀ tó lóun ò ní mu òun ò ní jẹ nítorí ọlọ́run wọn lọ́lọ́run ò ní bùkátà sí torí pé kò jẹ kò mu nìkan ló mú láàwẹ̀ kò mọ̀ pé a máa ń wo àwọn àwà kan tó jẹ́ kí àwẹ̀ wa kó lè tóbi kó lè nípa lọ́dọ̀ ọlọ́run ọba àlá ìtọ́lọ́run fẹ́ ká ṣe nínú àwẹ̀ ó fẹ́ tọ́kàn wá sí i kámọ̀jẹ̀ kámọ̀ mu òun kàn jẹ́ bíi wọ̀síìlà ọ̀dà gẹ́gẹ́ bíi akasọ ni tá a fẹ́ ráyè ronú ní tá àwẹ̀ fẹ́ ṣe lára wa gangan ni pé ó fẹ́ tún wá sí nínú ọkàn ó fẹ́ tún wá sí nínú wà ó tún wá sí nínú ṣe eléyìí nínú àwọn tá fi mọ pàtàkì àwọn Ramadan ẹlòmíràn sì jáde tó Ramadan lóòótọ́ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run yóò sì yí padà yọ̀ǹda tó bí àbẹ̀lọ́ nínú àwọn ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sàájà àwẹ̀ náà kọ́lọ́ ní ó ṣiṣẹ́ lára wa nínú àwọn àǹfààní àwẹ̀ Ramadan òun náà ni pé tí Ramadan bá ti dé báyìí nínú àánú ọlọ́run tẹ̀ sórò láyé lílẹ̀ àmàlẹ̀ sọ́ọ́lì fi ṣáà Ramadan ọlọ́run odidi ṣiṣẹ́ eré ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa àánú ọlọ́run nínú Ramadan ṣe kò ní dákẹ́ èèyàn má gbààwẹ̀ torí pé nínú Ramadan yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ olóore téèyàn máa ń torí ẹ̀ wọ́rọ̀ àlìjánná ọlọ́run ọlọ́run jẹ́ ọmọ rọrùn fáwọn èèyàn ẹ̀rí èèyàn tó yahun yóò máa ná èèyàn tí máa ń sùn lóru yóò máa dìde ẹ̀rí èèyàn tó jẹ́ pé kò kí kírun jàmáà yóò máa kí jàmáà yóò máa yan náfìlà kì í sì yan náfìlà tẹ́lẹ̀ yóò mọ̀ sí dáadáa sí ìyàwó yóò mọ̀ sí dáadáa sọ́kọ nítorí pé wọ́n ti sílẹ̀kùn àlìjánná lẹ̀ ọlọ́run ó sì iṣẹ́ àlìjánná nírọ̀rùn fún wa yóò wá bá wa dé èṣù ní sẹ́kẹ́sẹ́kẹ́ ìtumọ̀ ni pé ọlọ́run ó lé èṣù jìnnà sí wa kò ní pa wá láti láti máa ṣàbùrú anábì ní idha jaa Ramadan anábì tí Ramadan bá ti dé futihati abwabul janna a ṣílẹ̀kùn àlìjánná kalẹ̀ ìtumọ̀ ni pé iṣẹ́ àlìjánná yóò máa wù wá láti ṣe wa gulliqati abwabun nar ọlọ́run ó tilẹ̀kùn náà ìtumọ̀ ẹni pé ọlọ́run bá àlá yọ kà wá lọ́wọ́ kò yọ darí ẹ̀mí wa kámọ́ wà tá a fi wọná wọ́n sùn fídà ti ṣàyàtì gbogbo àwọn àlìjàndó burúkú tí wọ́n máa ń tì wá lọ síbi ẹ̀ṣẹ̀ ọlọ́run bá àlá òní kí wọ́n dè wọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ òun ní lágbára ní ìtumọ̀ ẹ̀ òun ní lágbára láti darí wa nígbà tó ní ìdè lóru tó ń gbààwẹ̀ lọ́sàn tó sì ń sàrà tó sì ń sàṣìkàr tó ń sàdúà tó sì sọ ọ́ ra yọ̀ọ́ rẹ̀ kò ní lè pa ọ́ láṣẹ aburú dáadáa ni wọ́n máa wáṣọ ọlọ́kan láti ṣe aburú ò wáṣọ ọlọ́kan láti ṣe nínú àwọn pàtàkì àwọn Ramadan òmìnira àmì yẹ ti sọ́ọ̀mù Ramadan nínú táàfin mọ̀ pé àwọn Ramadan pàtàkì ṣe rí ní gbogbo alálẹ́ ní Ramadan ọlọ́run máa ń yọ okùn iná kúrò lọ́rùn àwọn èèyàn tí wọ́n wùwà ná tó sì yẹ kí wọ́n wọ ná ọlọ́run ọba máa yọ okùn iná kúrò lọ́rùn wọn ìtumọ̀ ní gbogbo alaalẹ́ rọ̀mọ̀dán bàbá ti sínú tán báyìí ọlọ́run ọba aláwọ̀ máa yọ kùnà kúrò lọ́rùn kálukú kọlọ́bọ̀sá fi asúnà àwọn tọ́lọ́run ọba yọ kùnà kúrò lọ́rùn wa anábì ní inna lillahi ta'ala inda kulli fitrin utaqa'u minan nar anábì ní ọlọ́run ọba alá eh, ó ti sọ fóun yìí pé gbogbo àtàbà ti ń sínú tán lálálẹ́ làwọn kan wọn máa dọ́mọ àlìjáná wọn máa kó lọ́mọ náà wa dhalika fi kulli layla anábì ní kí wá ṣe òru ẹyọ kan àbí méjì àbí mẹ́ta o gbogbo alálẹ́ nínú rọ̀mọ̀dán tá a bá ti ń sinú tábà yìí tọ́lọ́wọ́n máa kó ọkọ̀ àwọn kan rẹ nínú náà tó wọ̀n ní wọ náà àlùjánnà ni wọ́n wọ̀ ah, ọlọ́run mo bẹ̀ ọ́ pẹ̀lú agbára mọ́sá fèmí náà sínú wọn o fèmí sínú àwọn tí ò ní tọ́ná wò rárá kọ́lọ́run fèmí náà sínú àwọn tí ò ní tọ́ná wò ọlá agbára ọlá àánú bá wa ah, Ramadan da púpọ̀ tó ṣe ká gbààwẹ̀ ẹni bá gbààwẹ̀ ni wọn ó kọ rẹ̀ rẹ o ẹni tí ó gbààwẹ̀ ọkọ rẹ̀ sì wà bẹ̀ ọlọ́run fi ní wa an tasumu khairul lakum in kuntum ta'lamun ọlọ́run bá ní Ramadan a ah, òrí wa ń bẹ̀ fún yín tẹ́ bá mọ̀ wọ́n ahamiyyẹ ti sọ́mu rọmọdán nínú àwọn tá a fi mọ̀ pé àwẹ̀ rọmọdán pàtàkì ó sì ní ọlá òun náà ní lè sọ ìmì farahata gbogbo ẹni tí ó bá gba àwẹ̀ ànábì ní ọlọ́run dùnnú lẹ́ẹ̀mejì ànábì ní lè sọ ìmì farahata ní yẹ̀fọ̀rá òhùnmá ànábì ní tó bá gba àwẹ̀ ọlọ́run dùnnú lẹ́ẹ̀mejì ìdá afutọ́rọ́ fariha gbogbo àtọ́ bá ń sinú inú rọ́mọdún ìdá alákìyà rọ́bà èyí tó wá ga jù ní ẹ ìdá alákìyà rọ́bà fariha ti sọ mi gbogbo ọjọ́ tó bá pàdé ọlọ́run yọ pàdé ọlọ́run lẹ́ni tí ọlọ́run máa dùn nú inú rẹ̀ máa dùn pẹ̀lú àwẹ̀ tó gbà níjọ́ tó bá pàdé ọlọ́run bọ́lọ̀ bá dùn yẹn nú níjọ́ tó yẹn pàdé rẹ̀ ṣe mọ̀ pé àlìjẹ́nà lè yẹn lọ yẹn ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa nínú àwọn pàtàkì Ramadan òun náà ni pé fi Ramadan istijabatu li du'a fi jami'i nahari wa inda al-iftari wa fi sahuri wọ́n ní téèyàn bá lè gbàwé Ramadan gbogbo àsìkò tó wà ní Ramadan pátá látàárọ̀ dalẹ́ látàlẹ́ dòru látòru dàárọ̀ lọ́lọ́wọ́n máa gbàdúrà téèyàn bá ṣe àsìkò gbígbàdúrà nítorí pé ọkàn wa ń bẹ lọ́dọ̀ Ọlọ́run à ń sin ọlọ́run ọba ẹni bá sì ń sin ọlọ́run ọba tí wọ́n ti ń tẹ́wọ́ sí ọlọ́run ọlọ́run tètè máa gbàdúrà rẹ̀ wọ́n ní gbogbo àsìkò pátá ọlọ́run máa ń gbàdúrà ní Ramadan ládàáyanrí tí ìbá fẹ́ sinú àbúgbà tó sinú tán ọlọ́run máa ń gbàdúrà rẹ̀ ní sáàrì tí ilẹ̀ bá fẹ́ mọ́ tán ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó sọ̀kalẹ̀ sí sámà ayé yẹ̀lí kùbi jàdáàlì tí sọ̀kalẹ̀ tiwa ọ̀yà tó ṣe tọ́lọ́ anabi ni yẹ́sẹ̀ rọ̀bùnà anabi ni ọba yẹn sọ̀kalẹ̀ tabaraka wa ta'ala kulla laylati ila sama'i dunya ní gbogbo òru wọ́n ti sámà ayé hina yabqa thuluth al-layl al-akhir tí ilẹ̀ bá fẹ́ mọ́tán lásìkò ìdákẹ́ẹ̀ta òru ìdákẹ́ẹ̀ta ti gbẹ̀yìn yẹ̀kúrú ọlọ́wọ́n ma sọ pé máa ń yẹ da'uni tani ń sàdúà tani ń pè mí fastajiba la kí mi ọlọ́wọ́n ọba aláwọ̀ sí gbàdúà rẹ̀ gbígbàdúà ń bẹ ní gbogbo òru tẹ́lẹ̀ kó tó di pé Ramadan dé tẹ́yìn bá tún wá lè dìde lóru òre ńlá ni alibarika ńlá ni alábẹ̀ fi tasaharu anábì ni ẹ máa jẹ sààrì dìde sààrì fa inna sahuri baraka alibarika wà bí sààrì tẹ́ ń jẹ oore wà ń bẹ fún yín ẹ láǹfààní láti pè ọlọ́run láti bẹ ọlọ́run ẹ tún wá rí oore nínú oúnjẹ tẹ̀ ń jẹ yẹn gan ẹgbẹ́ aládàlérí ẹ ẹ sì rí oore ń bẹ. lẹ́yìn náà taba fẹ́ sínú kásádùá taba sínú tán gbàrà kásádùá anábìíní inna lis-sa'imi inda fitrihi da'wa da'watun la turaddu gbogbo àdúrà tẹ̀yìn bá ṣe nígbà tó fẹ́ sínú àbígbà tó sínú tán gbàrà ọlọ́run ní dáa padà ọlọ́run gbà fún. òmìnira ahamiya ti sọ́wọ́n nínú tó jẹ́ àmà pàtàkì àwẹ̀ Ramadan òun náà ni pé yu'awwidu nafsa eh, ala rahma Eh, wọ́n ní àwẹ̀ yóò fi àánú sọ́kàn àwọn èèyàn eh, pàtàkì jùlọ ọkàn àwọn alárìsìkì àwọn olówó wọ́n máa wá gbé oúnjẹ jáde fáwọn èèyàn àwọn tálíkà wọ́n máa gba àwẹ̀ pẹ̀lú dùnnú wọ́n máa jẹ sàárì pẹ̀lú dùnnú wọ́n máa sinu pẹ̀lú dùnnú látara mímú tí àwọn olówó wa tí wọ́n mú owó jáde fún wa wọ́n ní oore tí àwọn olówó rí lẹ́ni tí wọ́n ń ṣe yìí kìí ṣe oore kékeré oore ni tọ́jẹ́ pé owó gan owó gan kò lè rà á tí ó bá jẹ́nu àwẹ̀ anabi wa muhammad sallam anabi ni man fattara sa'iba gbogbo ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu kana lahu mithlu ajrihi lọ́gbà dèdè ládá ti aláwẹ̀ yẹn gbà gẹ́rẹ́ annahu la yanqusu min ajri sa'imi shay'a ẹni tó jẹun tó jẹ́ aláwẹ̀ ládá tiẹ̀ náà ní dínkù àmọ́ ẹni tó ṣí lẹ́nu yóò gbà ládá àwẹ̀ tiẹ̀ yóò tún wá gbà ládá dèdè àwẹ̀ ẹni tó ṣí lẹ́nu olówó gbà ládá àwẹ̀ ó tún wá fẹ́ nìkan ní sínú ó fún ní tí ó fi sínú sẹ́ni tó sinú lọ́dọ̀ rẹ̀ yẹn èdè ládàá tí ó gbà lọ́dọ̀ ọlọ́run láàfún bàbá olówó tó ṣe lẹ́nu bẹ́ẹ̀ ni ládàá ẹni tó jẹun náà ní dínkù ládàá tí ẹni ó pè ó onítorí pọ́ jẹun kí ládàá rẹ̀ wá dínkù ládàá tí ẹni ó pè é pérépéré bẹ́ẹ̀ bá wá sí èèyàn mẹ́wàá lẹ́nu ìtumọ̀ ni pé yóò gba ládàá èèyàn mọ́kànlá yóò gba ti tiẹ̀ yóò tún gba ti mẹ́wàá èèyàn ní lójoojúmọ́ ọgọ́rin ládàá tá a gbà yẹn tí wọ́n ti gbàlè kìyàmọ̀ lẹ́yìn tó mọ pàtàkì tó ń ṣe ipe ah, mo sì wá fi one thousand mo fi kó fa ládàá tọkọ báyìí nígbà mọ̀ wọ̀láyé ah, Ramadan pàtàkì o Ramadan pàtàkì o nítorí àwọn kan pàtàkì tó wà ń bẹ̀ àwọn náà làkà fún wa yìí. abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala Ramadan náà ọlọ́mọṣàjọ ọrùn fún wa láti gbà gbogbo àwọn ṣẹ́tán ní ká ṣe ń bẹ̀ ọlọ́mọṣàjọ ọrùn fún wa láti ṣe. bàbá wa ṣe tán abẹ́ nínú agbára àtàánú ẹ̀ kọ́lọ́mọṣà wa kọ́lọ́wọ́n bá àlá kọjá gbà púpọ̀ láyé kọjá gùn lẹ́mí ẹ̀sìn lérí dáadáa kọ́lọ́wọ́n tọ́ wa sọ́nà gbogbo ìtàfìgbà rẹ̀ náà tó fi rọ̀ wá lọ́rùn kọ́lọ́mọ́sà dàálé wa lọ́wọ́ àláfíà ara àrísìkí rọrùn halali kọ́lọ́mọ́sà dàálé wa lọ́wọ́ òròjú ṣetán kọ́lọ́mọ́sà kakó nínú sẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá àlá kò ṣe wá lẹ́ni rí kọ́ wá jáwé náà sáǹfààní fún wa kó jẹ́ wúlò fún wa kọ́lọ́wọ́n wọlé àánú àtàgbára rẹ̀ bimanni wa karami wa asma'i wa sifatihi an yataqabbala minna siyama ramadan kọ́lọ́mọ́sà ìgbàlẹ̀ sìn fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh àní lè tẹ̀síwájú jù báyìí lọ lẹ́ni lórí ètò wa àdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fáwọn fadilatu Sheikh Kamarudin Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ olówó iyebíye tìní bákan náà ẹ pàdé wa ní dídé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí tá fi pàdé àkìrà wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.